ògo fọlọ́run lókè ọ̀run mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo fọlọ́run lókè ọ̀run èyí ni apá karùn-ún késẹ́ẹ̀tì ìrìn àjò òkùnkùn àgbáyé èyí tí ó ń ṣe ìtẹ̀síwájú àdúrà ìṣẹ́gun lórí ogun ìpìlẹ̀ tí a ti ṣe ní apá kẹrin a ó sì bẹ̀rẹ̀ àdúrà gbígbà eléyìí láti orí ojú ibi tó ń rí ni ní ìgbà tí ọmọ ọkọ gbẹ́sẹ̀ ìrìn láyé gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ jọ̀ọ́ ẹ tẹ́tí kí ẹ sì kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ abiyamọ mi tí ọmọ yìí bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa gbẹ́sẹ̀ rìn inú ìyàrá lọmọ ti gbẹ́sẹ̀ o tó gbé ẹsẹ̀ é é é adédè pé gbogbo èrò ẹ máa bọ̀ mọ́mí mọ́mí ẹ máa bọ̀ ọmọ yìí ti ń gbẹ́sẹ̀ ọmọ yìí ti ń gbẹ́sẹ̀ ọmọ yìí á kàn gbé àkọ́kọ́ agbẹ́kejì tí wọ́n máa gbé kẹta báyìí wọ́n á kàn ṣubú gbìm àwọn ayé á dẹ̀ kámẹ́rà wọ́n á dẹ̀ dìímú wọ́n á lọ dúró sí ọjọ́ ìgbésẹ̀ ìgbéga ayé rẹ̀ ó lè jẹ́ lẹ́yìn ọgbọ̀n ọdún wọ́n á kàn kóòtì ẹ̀ ní wọ́n á rìvásì ayé ẹ̀ padà sí ọjọ́ tó gbèsè àkọ́kọ́ wọ́n á ní àdàbí o lágbájá o àdàbí tó o bá ṣubú ní ìgbésẹ̀ kẹta ayé rẹ nítorí ìdí èyí ìwọ ọmọ yìí o o ti dé ibi tí o yẹ kó o dé torí náà bó o ṣe ṣubú lọ́jọ́ àkọ́kọ́ tó sojú mi tó o gbèsè ayé rẹ bẹ́ẹ̀ náà ni kó o ṣe ṣubú o ṣẹ́dẹ̀ mọ̀ pé tọmọdé bá gbèsè àkọ́kọ́ tó bá ṣubú kì í ṣòun ló fara ìdè wọn máa gbé dìde ni nítorí náà lágbájá o ti ṣubú o ò dá dìde mọ́ gbogbo ẹ̀yin abiyamọ tẹkàn máa ní dé pé èèyàn ó yẹ wá ọmọ yín ẹlòmí àtúgbé ọmọ ìsíta ẹ wo àná ló bẹ̀rẹ̀ sí ní rìn ẹ wo ẹ wo ẹ wo ọmọ yẹn á wá rìn kàbà kàbà kàbà á di wọ̀ nílẹ̀ à ẹ kíyèsára ayé yìí le ju ayọ̀káyọ̀ tẹ̀yìn abiyamọ máa ń yọ̀ gbogbo abiyamọ tí o bá ti lè gbàdúrà tán bá ti pè é láàjẹ́ ó sì dàjẹ́ náà nìyẹn torí pé kíni tọ́ máa lọ sílé wòlíì tọ́ lọ wádìí tó lè táyé ọmọ yìí fi rí báyìí ta ló wá ń di ọ̀rọ̀ ẹ̀ tọ́ máa ní ìyá ẹ̀ ló wá ń di ọ̀rọ̀ ẹ̀ wòlíì òpùrọ̀ àfa òpùrọ̀ torí pé kíni ìwọ ló pe ayé ẹ̀ wá wo ọmọ mi ó ti ń gbẹ́sẹ̀ ayé nítorí náà gbogbo ẹ̀yin tí èrò ti yà wá wo eré ayé yín wọ́n ti wo ìgbésẹ̀ yín ìpínlẹ̀ bó ṣe máa rí láyé ẹ ni wọ́n ti fojú sí yẹn ṣùgbọ́n wá gbọ́ àdúrà rèé o. a ti kọ́ wípé lí àtètèkọ́ṣe ọlọ́run dá ọ̀run wọn ayé sì wà ní júújú nítorí náà gbogbo ojú tí a fi wò mí tá a fi scan ìbẹ̀rẹ̀ ayé mi lórúkọ jésù ẹ mọ̀ ẹ wò bàìbàì kí jùjú kó bò yín akọ́pọ̀ ó sì ṣòfò ó yá gbogbo iṣẹ́ rìkọ́ọ̀dù ìgbésẹ̀ mi sí kó ṣòfò kó blank lórúkọ jésù òkùnkùn sì wà lójú ibú lọ́wọ́lọ́wọ́ báyìí o gbogbo ẹ̀yin òkùnkùn tẹ rìkọ́ọ̀dù ìrìn àjò mi gbogbo rìkọ́ọ̀dù yín àti ojú tó fi scan mi yẹn òkùnkùn bo ojú yẹn ẹ ò tún rí ìran mọ́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 tí ó pè ọ́ ní orúkọ ní ọlọ́run Ísírẹ́lì èyí ni a kọ nípa mi nítorí ìdí èyí gbogbo ojú tó scan ọjọ́ iwájú mi ojú náà ti fọ́ torí pé a ti ṣí ilẹ̀kùn ní iwájú mi a ti fawọ́ ọ̀tún mi sókè ẹnikẹ́ni kì yóò da ọ̀nà mi rú a ti ṣí ilẹ̀kùn idẹ ní iwájú mi gbogbo ilẹ̀kùn irin láti fọ́ lúlú nítorí náà ọ̀nà ò ní sé mọ́ mi mọ́ tí mo bá ti ń dókè mi ò ní jábọ́ torí akọ pé yóò sọ òkè di pẹ̀tẹ́lẹ̀ ọ̀nà mi ò ní dàrú mọ́ gbogbo ibi tó wọ́ lọ́lọ́run ti tún ṣe nípa tèmi a kì yóò dọ ọ̀nà mi rú mọ́ ẹ̀yin ẹlẹ́yẹ ọ̀rọ̀ olúwa ti bá yín wí gbogbo ìṣúra tẹ́ gbà lọ́wọ́ mi tẹ́ tẹ́ ẹ jágbà tẹ́ ẹ gbé pamọ́ ọba àwọn bá ti gbé fún mi nítorí ìdí èyí ọ̀rọ̀ bá yín wí o ọ̀rọ̀ ni mo rán sí yín o gbogbo ẹ̀yin ọwọ́ tí a rán ṣáájú láti da ọ̀nà mi rú láti já mi bọ́ ní ibi gíga ọ̀rọ̀ ọlọ́run ti gbé yín dè ẹ wọnú ìdè lọ bẹ́ẹ̀ ọ̀nà mi kì yóò sì dàrú mọ́ ní orúkọ Jésù ẹ gbọ́ o gbogbo ẹ̀yin ibi tí a ti fi pọ̀n mí ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ló jẹ́ pé akàndéédé máa gbé ọmọ ẹ̀ fún ẹnikẹ́ni láti máa bá gbé pọ̀n ẹ mọ̀ pé àwọn ẹ̀yìn kan wà ẹ̀yìn ègún ni wọ́n ti gégùn fún un abiamọ mi gan ẹ̀yìn ẹ̀gángan ayé ti ṣe pèlè pé ọmọ tó bá ti fi ẹ̀yìn yẹn pọ̀n ọmọ náà kò tún ṣe rere mọ́ ẹ gbọ́ ọmọ tó bá pọ̀n sẹ́yìn kì í rí ohun tí ń lọ níwájú bẹ́ẹ̀ tó pọ̀n bá ṣubú òun náà ṣubú ni ẹ̀yìn ni ó mọ wà kò ní rí ohun rere tó bá wà níwájú wọ́n ti fi ẹ̀yìn gégùn ẹ̀yìn ẹlòmíì gégùn pé gbogbo ọmọ tó bá ti pọ̀n láyé ẹ̀ báyìí a máa ṣerú ẹgbẹ́ ẹ̀ ni àfẹ́mọ irú ẹ̀yìn tó pọ̀n ṣùgbọ́n wá wọnú àdúrà yìí pẹ̀lú mi gbogbo agbára àti ègún tó wà nínú ẹ̀yìn tí a fi pọ̀n mí tí ò jẹ́ kó dáa fún mi bíi tẹgbẹ́ mi tó ní ẹ̀yìn ẹgbẹ́ mi ni màá dúró sí tó ní abẹ́ ẹgbẹ́ mi ni màá dúró sí tó ní ṣe ni màá máa sìn yàn tó ní ẹsẹ̀ mi ò ní rìn dé ibi ire ọmọ tá a bá ti gbé pọ̀n kì í rìn ibi tá a bá gbé dé ni ó dúró sí nítorí náà gbogbo ẹ̀yin tírú ọ̀rọ̀ yìí wà lórí ẹ̀ àdúrà yín rèé o a máa sọ àdàbí tí Ísírẹ́lì ò bá dé ilẹ̀ ìlérí àdàbí tọ́lọ́run ò bá mú wọn rìn dé ibi tó rán wọn agbára tó mú Ísírẹ́lì dé ilẹ̀ Kénáánì lórúkọ jésù kó máa já ọgbà ní ọwọ́ abiyamọ tó pọ̀n tí ò jẹ́ kẹsẹ̀ rẹ tólẹ̀ lórúkọ jésù gbogbo ẹ̀yìn tí a fi pọ̀n tí ò jẹ́ kí ìlérí ọlọ́run ṣẹ àdàbí tí ìlérí ọlọ́run kò bá ṣẹ lórí jósẹ́fù lókù ohun tó wá sì lè mú kí ìlérí ọlọ́run ṣẹ lórí jósẹ́fù ẹ̀yìn tí a fi gbé e pamọ́ tó mú ẹ wà ní òdì kejì ẹ̀yìn ayé tí ò jẹ́ òṣèun táyé ń ṣe ẹ̀yìn yẹn báyìí májẹ̀mú ẹ bàjẹ́ lórí ẹ lórúkọ jésù ọwọ́ ńlá kan gba jósẹ́fù lọ́wọ́ bàbá ẹ̀ bí bàbá ẹ̀ ṣe pọ́n sínú ogun méjìlá ọwọ́ ọlọ́run wá gbà lọ́wọ́ bàbá ẹ̀ ó gbé lọ sí ọ̀nà jíjìn kí ilé ayé ẹ̀ lè ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yìn tó pọ́n tó ń kẹ́ ẹ tí ó ń fi oúnjẹ àárọ̀ àtọ̀sán bọ́ ẹ ṣùgbọ́n tí òjò ní àjẹṣẹ́kù ọwọ́ ọlọ́run gbà ọ́ lọ́wọ́ ẹ̀yìn yẹn ó gbà ẹ́ lọ́wọ́ ìyá ọ̀ràn ó gbà ẹ́ lọ́wọ́ bàbá ọ̀ràn ó gbà ẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n tó ń fi ẹ̀yìn ṣe àdàbí fún ẹ àdàbí tí n bá ṣe mi ni mo pọ́n lókù ó wáyé kó mo fẹ̀yìn mi yìí pọ́n lágbájá o ò ní débi báyìí ọ̀rọ̀ náà dòkú o àdàbí àwọn ẹlẹ́yìn oró kò ní ràn án mọ́ lórúkọ jésù gbogbo ègún tó wà nínú ẹ̀yìn yẹn ègún yẹn bàjẹ́ ẹ̀yìn jésù parẹ́ jésù ti gbé ọkùn ẹ̀yìn jésù ló wà ọwọ́ jésù ló wà látòní lọ gbogbo èdè òdùdúà èdè ìmùlẹ̀ tó gbé ọ sẹ́yìn èdè yẹn bàjẹ́ ọ̀rọ̀ gbé wọn mì ó rán ọ̀rọ̀ rẹ̀ sí wọn ó mú wọn láradá ó tú wọn sílẹ̀ kó o ní ìgbèkùn wọn ọ̀rọ̀ ọlọ́run tú ọ sílẹ̀ òdó sẹ́yìn mọ́ o kó o padà síwájú iwájú láàyè rẹ lórúkọ jésù ọ̀já ìkà tí a fi pọn mi àwọn ọ̀já kan wà tí abiyamọ máa fi ń pa ọmọ tó máa ti pọn ọmọ tán ọ̀pọ̀lọpọ̀ abiyamọ míì kò ní mọ ibi tí ọ̀já ń wà mọ́ a ní tó bá ní kó bó ló fi ọ̀já alágbájá sí a ní à bí òun tiẹ̀ fúnyàn òun ò tiẹ̀ mọ ibi tó bọ́ sí à ọ̀pọ̀lọpọ̀ ọ̀já ni ò sọnù o tó yẹ pé àwọn ìka ni wọ́n mú ẹlòmíì ọ̀já tí wọ́n fi pọ́n wọ́n á fi ṣaṣọ ìnú lẹ̀ nígbẹ̀yìn aráyé dẹ̀ máa ń tọ́jú àwọn kìíní yìí pamọ́ wọ́n máa fi ń gégùn tàbí sọ àyájọ́ ọ̀rọ̀ sí ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀já àti tiẹ̀ òṣùká náà fi ṣe gbẹ̀yìn ogun láti inú ọ̀já ọ̀já ẹlòmíì tí wọ́n bá ti mú tí ìyá ẹlòmíì bá fẹ́ ṣépè fún ọ̀já yẹn ló máa lò mú a fi ṣépè fún tí ọ̀tá bá fẹ́ ṣe ẹlòmíì orogún wá jí ọ̀já ọmọ yẹn gbé wọ́n máa mú ọ̀já yẹn wọ́n á lọ fi so igi lóko wọ́n á lágbájá ìwọ làwọn so mọ́ bí yìí o àdàbí tí ìbá ṣe ọ̀já yìí ni ìyá ẹ fi pọ̀n ẹ́ gbọ́ gbogbo ọ̀já èyí tí ayé fi so ẹ mọ́ igi tó fi so ẹ́ mọ́ odó tó fi so ẹ́ mọ́ ọlọ tó fi so ẹ́ mọ́ omi à ó ti di òkú lónìí iṣẹ́ inú ọ̀já yẹn ó ti di òkú torí a kọ pé ó ní òun gé ọ̀já ẹ̀gbẹ́ àwọn ọba nínú ẹsẹ̀ kejì ìwé àìsáyà orí kàndínní náà ó ní òun gé ọ̀já ẹ̀gbẹ́ àwọn ọba nítorí náà gbogbo ọ̀jákọ̀já tá a ti fi su ayé rẹ̀ mọ́lẹ̀ ọ̀já náà kó máa gé dànù bẹ́ẹ̀ lórúkọ Jésù àdàbí tí aṣọ ìlẹ̀kẹ̀ tẹ́ḿpìlì ò bá ya àrà ọlọ́run kó fa ọ̀já náà ya pẹ́rẹpẹ̀rẹ ọ̀já tó ti ọ̀já tó yẹ kó gbó tí ò gbó à ọ̀já náà máa gé dànù iná ọlọ́run kó bọ́ọ̀lù ibi tí wọ́n bá tọ́jú ẹ̀ sí nínú ìpàdé ni nínú omi ni nínú àjà ni nínú ògiri ni abẹ́ ẹrù ni òkè àjà ni iná kó bọ́ọ̀lù kí ọ̀já náà kó jóná ọ̀já ìkà kò ní tuntun lórí ayé rẹ mọ́ lórúkọ Jésù. wọ́n á bọ́ sórí àwọn àwọn tí ń bá ní fún ọmọ lóúnjẹ tàbí rọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ á ti fi òrùka ìpọ́njú sí ọwọ́ àwa ló fẹ́ bẹ́ẹ̀ fún ọmọ lóúnjẹ òrùka yẹn náà ló máa fi rọ ọmọ tàbí tá a fi nu ọmọ ẹlòmíì wà kì í ṣàjẹ́ kì í ṣe mèrè ṣùgbọ́n ayé ti gẹ́gùn sí ọwọ́ ẹ̀ pé ọwọ́ ẹ̀ ò ní tọ́ ẹnu gbogbo ọmọ tó bá fi ọwọ́ yẹn nù lóúnjẹ tàbí ó fi rọ irú ọmọ bẹ́ẹ̀ ègún yẹn ti wọnú ayé bẹ́ẹ̀ ayé ọmọ bẹ́ẹ̀ owó ọmọ yẹn náà ò ní tẹ́nu ọmọ yẹn náà ò ní lè jẹun tó bá wùn ìtó bá rí ni ó mọ̀ jẹ ṣe é mọ̀ pé ọmọ òkókó kì í jẹun tó bá ń n tó bá rí ló máa jẹ n bá ti fún ló máa jẹ ọmọ mi tó bá lóun ò gbà wọn á tún rọ mọ́lẹ̀ wọn á fagidi rọ sí lẹ́nu ìtumọ̀ ẹ̀ ní pé ọwọ́ òdì ni ó mọ̀ fún lóúnjẹ kò ní lè ṣiṣẹ́ làágùn jẹun tó bá ń irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí ayé ń fún wọn ní oúnjẹ ìpọ́njú wọnú àdúrà pẹ̀lú mi nítorí wípé ní orí igi Jésù Kristi ohun tí òun ni wọ́n fún jẹ ó ti mú ọtí kíkorò ohun ìṣelòdì ni wọ́n fún ohun tí òun ni wọ́n fún jésù ti mu ohun kíkorò ó ti jẹ ohun kíkorò nítorí náà gbọ́ ọ̀rọ̀ olúwa gbogbo ìṣẹ̀dá ẹ̀yin tí wọ́n ti fi oúnjẹ òdì fún tí wọ́n ti fi ọwọ́ òdì rọ ní oúnjẹ ní kékeré lórúkọ jésù ó dópin báyìí o oúnjẹ ẹrú òtún bá wọn jẹ mọ́ àní lórúkọ jésù oúnjẹ táyé fi ń nuni lójú oorun tí ń já sí ojú ayé àlọ́ òní bá wọn jẹ́ mọ̀ ọwọ́ tó fi nù ẹ́ ní kékeré tó tún láwọn làwọn máa bọ́ ẹ nígbà tó dàgbà tán tí wọ́n jẹ́ kó rí ohun tó tọ́ sí ẹ jẹ Jésù ti mu ọtí kíkorò lórí igi nítorí náà irú oúnjẹ bẹ́ẹ̀ òòtú jẹ́ mọ́ ọwọ́ bẹ́ẹ̀ Olúwa gé dànù ọwọ́ kan ti gbé ọtí kíkorò fún Jésù lórí igi ọwọ́ ayé ò ní fún ọ lóúnjẹ ìpọ́njú mọ́ ọwọ́ kan ti gbé ọtí korò fún Jésù ní orí igi ọwọ́ ayé ò ní bọ́ ẹ lójú àlámọ́ ọwọ́ bẹ́ẹ̀ agedànù ní orúkọ Jésù gbogbo ẹ̀yin tó jẹ́ pé wọ́n jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ wọn ò jẹ́ kọ́wọ́ yín tẹnu àti gé ọwọ́ náà tí a fi fún Jésù lóúnjẹ ní orí igi ọwọ́ náà ọwọ́ kan tún lè fún Jésù lóúnjẹ mọ́ ó ti déwájú ìtẹ́ bàbá rẹ̀ látòní lọ ọwọ́kọ́wọ́ tí a fi fún ẹ lóúnjẹ lójú àlá ọwọ́kọ́wọ́ tí a fi fún ẹ lóúnjẹ ìpọ́njú ọwọ́kọ́wọ́ tí a fi pín èrè iṣẹ́ òòjọ́ rẹ ọwọ́ náà gé dànù lórúkọ jésù gbogbo oúnjẹ tí wọ́n ti fún ẹ̀jẹ̀ lójú àlá tí ò jẹ́ kọ́wọ́ ẹ̀ tẹnu lójú ayé ayérayé yí dànù tábìlì búburú tí a gbóúnjẹ sílẹ̀ ní iwájú rẹ apààrọ̀ rẹ̀ lónìí lórúkọ jésù òòjó oúnjẹ ìpọ́njúmọ́ ẹbọ ojú oorun ẹbọ ojú àlá ayé òfun ẹ̀ mọ́ àwọn afúnilọ́ oúnjẹ ìpọ́njú ní kékeré tí wọ́n tún wá dúró sí díàrù ní ìgbà tó dàgbà tán láti máa fóúnjẹ ìpọ́njú bọ́ iṣẹ́ wọn tán lónìí ogun inú ìtọ́jú lọ́jọ́ àìsàn ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ló máa ń ṣáájò ṣe torí pé téèyàn bá ti ní Jésù ó máa ṣáájò ṣe ni àwọn àìsàn kan wà tó máa ń ṣọmọdé ní kékeré tí wọ́n á ní kán sí àgbo àwọn á fi nǹkan abẹ̀mí abẹ̀mí tẹ́lẹ̀ àgbo àwọn àgbo míì ọ̀gà wọ́n máa fi tẹ́lẹ̀ láàyè ìmí ìgbín láàyè èmi alábàáhùn tá à pè ní ìjàpá láàyè wọ́n á fi tẹ́lẹ̀ ohun abẹ̀mí mẹ́ta yìí ẹ ṣáàmù pé wọn kò yára wọn máa ń rìn gíọ́gíọ́ kò sí ẹranko láyé yìí tí ò yára jù wọ́n lọ ẹ̀yìn náà máa ń gbé nínú ẹgbẹ́ ẹranko irú ọmọ tó bá ti fi kíní yìí sí àgbo fún kò ní kú o ààyè ṣògbọ́n nǹkan ayé gbogbo nǹkan tó wá dáwọ́ láyé à máa falẹ̀ ní ṣáá kò ní ní ìtẹ̀síwájú nínú ohunkóhun èrò ẹ̀yìn là máa jẹ́ torí pé kíni má jẹ̀mú ẹ̀mí ẹranko tó fi tẹ́lẹ̀ àgbo tí ò jẹ́ kó kú yẹn tó jẹ́ kó yè yẹn májẹ̀mú ẹranko yẹn á máa tẹ̀lé kiri gbogbo nǹkan á máa falẹ̀ ṣáá ni nítorí pé ó ti ṣi àgbo mu ìwé ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ tẹ́ ti mu àgbo tí a fi ohun abẹ̀mí tí ó ń fà tàbí tó ń yọ rìn nílẹ̀ tí a fi ṣe àgbo fún àdúrà rẹ̀ rèé wàá wọnú àdúrà pẹ̀lú mi báyìí torí pé mo wọnú àṣì ọ̀rọ̀ mo pàṣẹ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ìjọba ẹranko tí a gbé adé ìrìn àjò ayé rẹ lé lórí láti máa fà ọ́ sẹ́yìn wọ́n so okùn àbárìnpọ̀ ẹ̀mí alábàárìn tí mú ní ìrìn àjò ìfàsẹ́yìn lọ́wọ́lọ́wọ́ báyìí ọwọ́ ńlá gé okùn ìsopọ̀ yín ó gé e dànù báyìí gbogbo tí a lò láti fi so yín pọ̀ èdè ọ̀rọ̀ tí ìyá rẹ̀ ò mọ̀ tí àbẹ́ rẹ̀ ò mọ̀ tó ti so yín pọ̀ tó ń káyé rẹ̀ máa fà sẹ́yìn ọwọ́ ọlọ́run gé e dànù ìdà ọlọ́run gé e dànù látòní lọ ìrìn àjò ayé rẹ kì yóò fà sẹ́yìn mọ́ ìrìn àjò ìfàsẹ́yìn ó dópin láyé rẹ lórúkọ Jésù a ti kọ́ nínú ìwé Àìsáyà orí ogójì ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n wípé ṣùgbọ́n àwọn tó dóde olúwa a ó tu agbára wọn ṣe wọn ó fi ẹgòkè bí ìjì wọn ó sáré kì yóò rẹ̀ wọ́n wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú ọ gbọ́ inú ìtẹ̀síwájú ayé rẹ a kì yóò fà ọ́ sẹ́yìn mọ́ inú ìtẹ̀síwájú ayé rẹ kì yóò rẹ̀ ọ́ mọ́ inú ìtẹ̀síwájú ayé rẹ kì yóò sun ọ́ mọ́ kì yóò ní ọ́ lára mọ́ òní bára ẹ lẹ́yìn iwájú ló mọ̀ ọ́ lọ ẹranko tá a so mọ́lẹ̀ gan nínú ìwé mímọ́ Jésù wípé ẹ lọ tú wá fún mi òun tó máa béèrè yìí pé tí wọ́n bá béèrè pé kí lẹ́ẹ̀ fi ṣe kẹ́ ẹ sọ yìí pé olúwa ní fi í ṣe nítorí náà ọ̀rọ̀ tú ọ sílẹ̀ lónìí àní àtú ọ sílẹ̀ sẹ́ẹ̀ o ò sí lórí ìṣú ayé mọ́ ìgbín ayé kì yóò sú ọ mọ́lẹ̀ mọ́ ọ̀gá ayé kì yóò sú ẹ mọ́lẹ̀ mọ́ ìjàpá ayé kì yóò sú ọ mọ́lẹ̀ mọ́ lójú oorun ò ní rí wọn mọ́ lójú àlá ò ní rí wọn mọ́ lójú ayé ò ní rí wọn mọ́ ìrìn àjò ayé ẹ kò ní bọ́ sẹ́yìn mọ́ ọ̀rọ̀ ẹ kò ní bọ́ sẹ́yìn mọ́ ní orúkọ Jésù Kristi ọwọ́ tó ń tún orí ọmọ ṣe nínú ọjà ọ̀pọ̀lọpọ̀ abiyamọ àpọ̀mọ sẹ́yìn orí ààyè sẹ́gbẹ́ àṣegbá àwọn àgbà sọ wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ìyẹn àgbà gidi tágbà burúkú bá wà lọ́jà orí ọmọ awọ ayé ọmọ awọ ọjọ́ ọ̀la àwọ̀ wọn àwa nọwọ́ wọn á ní borí ẹwà borí ẹwà síbí jẹ́ bẹ́ẹ̀ tún ṣe wọ́n ti gbé orí ọmọ yẹn lọ wọ́n á gbé pílásítìkì sí abájọ ọmọ mi àwọ̀ forty three kò ní rọ́kọ fẹ́ ọmọ mi àwọ̀ forty five kò ní rí aya fẹ́ gbogbo ní ṣe pọ̀ tó nígboro wọ́n ti parọ́ orí ẹ̀ lọ́jà àwọn rajaraja ti rà á gbowókọ́wọ́ tá a dálé ẹ lórí lẹ́yìn ẹ̀yà ẹ nínú ọjà ọwọ́ náà gbẹ dànù báyìí ibikíbi tí wọ́n gbé orí ẹ sí táwọn alágbára rán orí ẹ lọ ọwọ́ ọlọ́run kó kọjá lọ báyìí gbé lọ tí ò jẹ́ kí o ṣe ohun torí rẹ̀ fẹ́ irú orí bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ibi kí tóun kí wọ́n ti gbé pamọ́ sí inú omi ní orí ilẹ̀ ní inú odó ni orí ọlọ́ ni inú èèyàn ni wọ́n gbé kọ́gi ni ọwọ́ ọlọ́run gbé orí tiẹ̀ gan padà fún ẹ o gbogbo ọkọ́wọ́ tí a ti fi ra ìràwọ̀ orí ògo rẹ lọ ọwọ́ náà gbẹ dànù ìràwọ̀ o níbikíbi tó bá wà báyìí ó yá sáré tètè máa padà bọ̀ wálé oníràwọ̀ fẹ́ lo ràwọ̀ ológo lo ògo torí àkọ́kọ́ dìde ìmọ́lẹ̀ rẹ ọwọ́ tí wọ́n parí rẹ̀ nínú ọjà ọwọ́ náà kúrò lórí rẹ̀ lónìí orí tiẹ̀ gẹ́gẹ́ tó gbé wáyé ọwọ́ orí náà kó bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ fún ọ báyìí kórì rẹ̀ mọ̀ sìn ọ́ orí rẹ̀ ò sin ẹlòmíì mọ́ lórúkọ Jésù ẹ jẹ́ ká wá bọ́ sínú àdúrà ogun ọjọ́ ayẹyẹ hmm. ìsọmọlórúkọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tàbí ọkùnrin níjọ́ tó bá bímọ tó bá ń sọmọ lórúkọ inú wọn kàn máa dùn ṣáá wọn ò ní mọ̀ pé láàárín ayé búburú làwọn ń gbé ṣèbí ìwé Jeremáyà tilẹ̀ sọ ní orí karùn-ún ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ó ní nínú àwọn ènìyàn mi ní ènìyàn ìkẹ́ ẹgbẹ́ wa ẹlòmíà ní ọkàn ń balẹ̀ àwọn ará ṣọ́ọ̀ṣì ló fi wá dáná àwọn ará ilé kéwú ló fi wá dáná kò ní túmọ̀ ènìyàn náà ní gbogbo wọn torí ènìyàn ìkà ló pọ̀ jù nínú ayé ẹ ẹ jẹ́ mọ̀ pé ní ọjọ́ ìsọmọ lórúkọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á mọ̀ mọ̀ wọ aṣọ òdì tàbí kóró òró òdì wá sí tó ti fẹ́ dáná ìsọmọ lórúkọ ọmọ ọlọ́mọ ṣé ẹ mọ̀ pé tá a bá jẹ́ pé ẹlẹ́yẹ ènìyàn ló ṣiṣẹ́ yẹn wọ́n gbé ayé ọmọ yẹn pamọ́ nìyẹn wọ́n ti rú ayé ọmọ yẹn mọ́ aṣọ ìyẹn ni pé gbogbo ìrìn àjò ọmọ yẹn láyé òdòdì ló máa bọ́ sí ẹ̀mí ìṣèlòdì ló máa fẹ́ rán sínú ayé ọmọ ẹ̀mí ìṣèlòdì ni àwọn adáná tó á tún lọ wo ọmọ yẹn náà níbi tó tẹ sí á tún fi aṣọ òdì yẹn kí ẹlòmíì tó máa bímọ àwọṣọ òdì á lòun wá kí ọmọ àròrò òdì á lòun wá kí ọmọ wọ́n mú ẹ̀mí ìṣèlòdì wọ́n rán sínú ayé ọmọ nìyẹn ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin tí wọ́n ti rán ẹ̀mí ìṣèlòdì sínú ayé ẹ̀ ní ọjọ́ tí wọ́n ń dáná ẹ̀ tàbí ọjọ́ tí wọ́n ń sọ lórúkọ lórúkọ jésù mo wọnú ọ̀rọ̀ lọ mo pàṣẹ gbogbo ẹ̀yin ẹ̀mí ìṣelòdì ṣe bá lejò níyìn àkọ́ pé àyà yóò pa àwọn àjèjì ẹ̀mí wọn ò fi bẹ̀rù àti ìbójó sájà níbi kọ́ lọ́ fi wọn gbogbo ẹ̀yin ẹ̀mí ìṣelòdì tó máa mú kí nǹkan rẹ bàjẹ́ lọ́wọ́ ẹ tó máa mú kí ọ̀rọ̀ ẹ bọ́ sódì tó máa mú kí ọ̀rọ̀ tìyẹ dàrú tó máa mú kí ọ̀rọ̀ ẹ bí ayé nínú tó máa mú kí nǹkan tí gbogbo ayé ń ṣe tí wọ́n bá ti ṣe kó má ṣe ṣe fún ẹ ẹ̀mí yìí náà ló máa mú kéèyàn kọ́lé kó tó fọwọ́ ara ẹ̀ gbé tà lórúkọ jésù mo pàṣẹ ni gbogbo ibi kọ̀lọ̀fín tí ẹ̀yin ẹ̀mí yìí dúró sí inú ayé rẹ inú ilé rẹ lórúkọ jésù ó yẹ ẹ mọ jáde iná ọlọ́run kó wá wọn rí kó sì dáná sun wọn lórúkọ jésù mo túbọ̀ sórí àwọn tó ń tọ́jú egungun ẹran àti egungun ẹja ní ọjọ́ ìsọmọ lórúkọ ọmọ ọlọ́mọ tí wọ́n á lọ fi ṣiṣẹ́ ibi láti fi bàjà bí a tó bá dọjọ́ iwájú ọmọ yẹn lè ṣe wọ́n àbí ìyá ọmọ lè ṣe wọ́n bàbá ọmọ lè ṣe wọ́n wọ́n á lọ síbi ìkọ̀kọ̀ wọ́n á mú egungun ẹran àbí egungun ẹja wọ́n á mú lọ bí ìpàdé wọ́n á lọ fi gbógun ti ọmọ kò sára táwọn lè fi dá nínú ayé ọmọ gbogbo ohun èlò ìjà tí ayé tọ́jú pamọ́ nítorí ayé rẹ ọwọ́ ọlọ́run kó bàá jẹ́ iná ọlọ́run kó jó ohun èlò ìkà tí wọ́n tọ́jú torí ọjọ́ ìjà torí ọjọ́ ìbínú ìkà kò sí tí wọ́n lè gbé pamọ́ torí èèyàn gbogbo orú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n ti mú nínú ayé rẹ̀ ìlédìí ọmọ tí wọ́n sá napin ọmọ pátá ọmọ ẹlòmíì amú àlọ́tọ́jú ẹ̀ irinṣẹ́ ọjọ́ ìjà ni wọ́n máa ń pè bàtà abiyamọ wọ́n á mú lẹ́nu ọ̀nà bàtà tọmọdé fi ń rìn wọ́n á mú lẹ́nu ọ̀nà wọ́n á pè ní irinṣẹ́ ogun ní ọjọ́ ìjà gbogbo irinṣẹ́ ogun tí wọ́n tọ́jú pamọ́ bótùn kí ibi tí wọ́n tọ́jú pamọ́ sí bótùn kó ti jẹ́ ibi àbùtó iná ọlọ́run kó lọ bá ibi àrá kó wá rí kó sì jó oorun lórúkọ jésù ìgbẹ́kẹ̀lé irinṣẹ́ agbára nítorí tirẹ̀ tí ọ̀tá ti kójọ kó lu àkó paárun nítorí pé kíni ní ọjọ́ Mósè ní etí òkun nígbà tó dá arín kan àwọn ọmọ Ísírẹ́lì wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ àwọn ọmọ Fáráò bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn nígbà ó dá arín kan kẹ̀kẹ́ ogun wọn ó bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ẹṣin ó ń rẹ ẹlẹ́ṣin ó ń rẹ ẹṣin pàápàá wọn á fọhùn wọn ní ẹ jẹ́ kí a padà lẹ́yìn àwọn ọmọ Ísírẹ́lì torí pé Ọlọ́run ń orúkọ Jésù iṣẹ́ ọ̀tá kò ní jẹ fún ẹ mọ́ ẹni tí ó bu eérú tí a fi dáná ìkómọ ẹni ẹ mọ̀ pé eérú ibi ìdáná wọ́n máa ń bù tó máa ti bù wọ́n máa fi ń ṣépè fọmọ ní o wọn á lọ tọ́jú ẹ̀ tó bá lọ́jọ́ tó fẹ́ jà wọn á mú irú yẹn wọn á gbé e jáde wọn á bẹ̀rẹ̀ sí fi ṣépè tó má ti fẹ́ dànù báyìí kò sí àrà tó hùn kí ọmọ yẹn ti dá láyé kò sí tó hùn kí ọmọ yẹn ti dà láyé wọn má ti lè fẹ́ irú yẹn báyìí àdàbí tí ìbá ṣe ọjọ́ ìkómọ lágbájá làbúlá ni a fi irú yìí dáná o wọn má ti fẹ́ dànù báyìí àfẹ́kálàyé ń fẹ́ náà ni wọ́n máa pé o wọn á ní àrùn káyé lòórùn ràn wọ́n máa fẹ́ dànù ni o àyàfi tí òun ayé ò bá ràn kó lára mọ́ ni ayé ò ní dẹ̀rù mọ́ àyàfi tí afẹ́fẹ́ ò bá gbé irú yẹn mọ́ tí afẹ́fẹ́ bá dẹ̀ ti ń kan lára nǹkan tó bá ń ṣe á máa dàrú ni irinṣẹ́ ìdàrú tí ayé kó jọ nítorí tirẹ̀ olúwa bàjẹ́ lórúkọ jésù ẹni tí ó dá ìjà sílẹ̀ níbi ìsọmọlórúkọ láti fi da ayé rẹ rú látòní lọ mo fọ́ wọn aṣẹ́ o ilé rẹ dàrú ayé rẹ dàrú iṣẹ́ rẹ dàrú ọgbọ́n rẹ dàrú ẹ̀mí ìjà tí wọ́n dúró sí igun ògiri ilé tí wọ́n rán lọ síbi tó ti ń ṣe ìnáwó ìsọmọlórúkọ rẹ mo wá dá ẹ̀mí yẹn padà sórí ayé ẹni fọhùn sórí ayé ẹni lòhùn sórí ayé ẹni rán ọ̀rọ̀ sí ẹ báyìí kọ́rọ̀ padà lọ bá bóńtọ̀ ń wọ sàárè ní tó ṣe sílẹ̀ náà kó máa bàjẹ́ lórúkọ Jésù ẹ̀mí ìjà tó wọ ijó ìsọmọlórúkọ ẹ tó jẹ́ kí ìgbéyàwó rẹ gún ẹ̀mí ìjà tó wọ ọjọ́ ìsọmọlórúkọ ẹ tó mú kí ilé iṣẹ́ rẹ máa túká ẹ̀mí ìjà tó wọnú ìsọmọlórúkọ rẹ tó mú kó máa bá ìjà nínú sọ rẹ ẹ̀mí ìjà yẹn ó para lẹ́yìn ẹ lónìí ayérayé pín wọn níyà agbára tó pín omi níyà fún omi ní etí òkun agbára ìpínyà yẹn wọnú ayé yín lónìí o ayérayé pín yín níyà àdàbí tí lọ́ọ̀tì àti abrahamu bá pínyà lókù ìpínyà dé báyìí lórúkọ jésù nítorí pé kí ni ìgbé ayé rẹ ó ti tòrò lórúkọ jésù o kì yóò rí ìjà tàbí wàhálà mọ́ ẹlòmíì tó bá dénú mọ́tò kọ̀ǹdọ́tọ̀ abajà tó bá dénú ọjà bó nájà lásán wọn abajà ọ̀rọ̀ ẹnu akọ́ máa bí gbogbo èèyàn nínú bó dé ṣọ́ọ̀ṣì akọrin ni bó jẹ́ ṣọ́ọ̀ṣìwọ́dì ni wọ́n sà abajà ni bó jẹ́ prayer warrior ni pásítọ̀ gan abajà ẹ̀mí ìjà tí wọ́n ti rán sí ọjọ́ ìsọmọlórúkọ ẹ̀mí yẹn ló ń tẹ̀lé kiri gbọ́ ẹ̀mí ìjà tí wọ́n ní kó máa tẹ̀lé ẹ kiri lórúkọ jésù ìpínyà dé ọba àwọn ọba pín yín níyà ó dá padà lẹ́yìn ẹ lónìí ọ̀nà rẹ ò tún dàrú mọ́ ayé ò tún bẹ́ ìjà mọ́ ní orúkọ jésù aṣọ àǹkò tí wọ́n mú ní ọjọ́ ìsọmọ lórúkọ ọ̀pọ̀lọpọ̀ aṣọ àǹkò ní ọjọ́ ìsọmọ lórúkọ ọ̀pọ̀pọ̀ abiyamọ ò ní mọ̀ wọn kàn lọ́ba mu wá ni wọn ò ní mọ̀ pé aṣọ ìpàdé ẹlẹ́yẹ ni wọ́n á mú aṣọ ẹlẹ́yẹ aṣọ òkùnkùn wọ́n á wá fún ẹlòmíì pé aṣọ tá a fẹ́ mú níjọ́ ìsọmọ lórúkọ ọmọ rẹ̀ rèé o bí ó ti wà ní ẹgbẹ́ kan àwọn ẹgbẹ́ àmáṣọ láì mọ̀ pé aṣọ ìpín ẹlẹ́yẹ ni tọmọ náà bá ti wá dé inú ayé wọ́n wá rẹ́gísítà orúkọ ẹ̀ sínú ẹgbẹ́ ẹlẹ́yẹ nǹkan tó máa kọ sábẹ́ orúkọ ẹ̀ ní pé bí iná bá kú àfẹ́ rúbojú gbọ̀gẹ̀dẹ̀ bá kú àfọmọ ẹ̀ rọ́pò tí lágbájá bá kú o ọmọ tó bí yìí o tàbí faṣọ ìṣèkò ọmọ ẹ̀ yìí o ọmọ yìí ló máa gba ipò ẹ̀ nínú ẹgbẹ́ irú ọmọ bẹ́ẹ̀ kò sí bó ṣe lè ṣe láyé tí ò bá tètè gba ojúlówó ẹ̀mí mọ́ ó fẹ́ ó kọ́ agbàjẹgbẹ̀yìn ṣáà ni àwọn ẹlẹ́yà á máa farahàn lójú àlá wọn á bẹ̀rẹ̀ sí ní ìmísí àjẹ́ á máa wọnú ẹ̀ ọ̀rọ̀ àjẹ́ á máa jáde lẹ́nu ẹ̀ ìṣe àjẹ́ á máa jáde nínú ìwà ẹ̀ àwọn èèyàn alálàkálà sí á máa ní èmi ìwà nú ẹgbẹ́ mi ì sí nínú òkùnkùn láì mọ̀ pé ìjọ́sọmọ lórúkọ náà ti rẹ́gísítà orúkọ ẹ̀ sínú ẹgbẹ́ ayé àjẹ́ gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ tí orúkọ yín ti wọnú ìwé ìṣelòdì tí orúkọ yín ti wọnú ìwé ìmọ̀lẹ̀ ayé tí wọ́n ti sọ òdì ọ̀rọ̀ tí wọ́n ti sọ dámájẹ̀mú bí iná bá kó afẹ́rúbojú gbọ̀gẹ̀dẹ̀ bá kó afọmọ ìrọ́pò tí wọ́n ti fi ẹ́ dámájẹ̀mú fún ìyá àjẹ́ fún ìyá àgbà lórúkọ Jésù mo pàṣẹ ẹ̀jẹ̀ jésù kó wá orúkọ yẹn rí nínú ìwékíwé tí orúkọ rẹ wà ẹ̀jẹ̀ jésù kó mọ̀ parẹ́ orúkọ rẹ nínú ẹgbẹ́ ìmìrì ẹ̀jẹ̀ jésù parẹ́ orúkọ rẹ nínú ẹgbẹ́ àjẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ orúkọ rẹ nínú lédìáwó ẹ̀jẹ̀ jésù parẹ́ ibikíbi tí orúkọ rẹ ti ń jẹ́ sa tó ti ń jẹ́ ho nínú ẹgbẹ́ òkùnkùn ẹlòmíà wà nù ìṣọ́ òru ní ṣọ́ọ̀ṣì wọ́n máa máàkì rẹ́gísítà ni wọ́n ti forúkọ ẹ̀ sílẹ̀ kò dẹ̀ nímọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run lórí pẹpẹ ló ti lẹ́mìí oṣó ló ti lẹ́mìí mọ̀ nǹkan tó kọ́ máa fi mọ̀ ní pé wà á máa sùn ò ní rántí àlá ẹ̀ tó bá tají tó bá rántí mi wọ́n á dàrú kò ní yí ẹ dáadáa wọ́n ti rẹ́gísítà ẹ̀ wọ́n máa blind ojú ẹ̀ wọ́n ò ní jẹ́ kó orí tó rọ́mọ̀ pé ó fẹ́ràn ìmọ́lẹ̀ ju òkùnkùn lọ tó mọ̀ pé wá ti mọ̀ yìí pé òun wà nínú òkùnkùn á gbàdúrà á ba májẹ̀mú jẹ́ kó má bàa rí ráyè gbàdúrà tí ń ba májẹ̀mú jẹ́ ni wọ́n ṣe ra ẹ́ níyè tí ò jẹ́ kó mọ̀ kó o mọ̀ ìgbà tí wọ́n ń gbé ẹ lọ irú èèyàn bẹ́ẹ̀ tó máa fún lẹ́ran á rò pé bisikíìtì ló ń jẹ lójú àlá tó máa fún lẹ́jẹ̀ á fanta lòún mu á rò pé ordinary omi lòún mu kò ní ọ̀pẹ gẹ tòun àtẹran tòun náà ti ń fóun díẹ̀díẹ̀ yẹn lórúkọ Jésù mo wọnú ọ̀rọ̀ lọ mo pàṣẹ oúnjẹ ìṣelódì ohun mímu ìṣelòdì tó sọ ẹ́ di ọmọ májẹ̀mú nínú ẹgbẹ́ àwọn àjẹ́ nínú ẹgbẹ́ omi lórúkọ Jésù ẹ̀jẹ̀ sùn parẹ́ lórí ẹ lónìí ẹ̀jẹ̀ sùn parẹ́ nínú ẹ lẹ́ni ẹ̀jẹ̀ sùn parẹ́ lẹ́nu ẹ lẹ́ni ò bá wọn jẹ mọ́ ò bá wọn mu mọ́ ìpínyà dé sí yín òkùnkùn kò ní í ṣe pẹ̀lú ìmọ́lẹ̀ kí ni ìdàpọ̀ tẹ́ ẹ ní kò sí ìdàpọ̀ kankan lórúkọ Jésù gbogbo ìmùlẹ̀ gbogbo ìṣọ̀kan gbogbo àdéhùn àti ìsopọ̀ òkùnkùn lórí ayé rẹ kó máa túká akọ́ yí pé àwọn tí olúwa bá ti sopọ̀ kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n ti olúwa nìyẹn ṣùgbọ́n àwọn tí òkùnkùn sopọ̀ ọmọ ọlọ́run ti wá sáyé o ti wá pàṣẹ ìṣùnú torí náà kò sí ìsopọ̀ kò sí ìṣọ̀kan kankan láàrin yín àti pàṣẹ ìṣùnú iṣẹ́ yín bàjẹ́ lórúkọ jésù ọ̀rọ̀ wọn agbára wọn kò ní ràn án mọ́ orí rẹ ò ní gbàbọ̀dì ẹlẹ́yẹ mọ́ lórúkọ jésù ní ọjọ́ ìnáwó ọ̀pọ̀lọpọ̀ abiyamọ wọn á ti rẹ owó nínú ìkòkò àwọn ayé wọn á fi na ilẹ̀ lójú ní ọjọ́ ìsọmọ lórúkọ wọ́n bá ti fowó yẹn lẹ̀ lójú báyìí ìtumọ̀ ẹ̀ ní pé lágbájá o àti kí ẹ kú oríire ọmọ lónìí o aráyé ti bẹ́ẹ̀ yọ o aráyé ti parapọ̀ wọ́n ti bẹ́ẹ̀ jó látòní lọ ọmọ tó bí yìí o ò ní yọ̀ lórí ẹ̀ mọ́ o wọn ò ní parapọ̀ bá jẹun ayọ̀ lórí ọmọ yìí mọ́ o wọn ò ní kí ẹ kú oríire ọmọ yìí mọ́ láyé o àṣemọ ayọ̀ ọmọ yìí lórí yìí o níwọ̀n tó bá sì wà láyé ojú ẹ̀ yìí kò ní rí orere kankan ní orí ọmọ yìí mọ́ aráyé á bẹ̀rẹ̀ sí ní fi owó yẹn gégùn fún bí wọ́n ṣe ń lẹ́ mọ lórí kò dẹ̀ ní mọ̀ yìí pé àgbàmọ owó àrímọ owó àrímọ ire lórí ọmọ yẹn lòún rí gbogbo ẹ̀yin tí wọ́n ti náwó òdì fún bẹ́ẹ̀ lórúkọ Jésù mo fọwọn àṣẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ibikíbi tí owó ti ṣẹ́ dé nínú ayé yín tó ràn gbogbo àwọn ọmọ tẹ́ bí irú iṣẹ́ bẹ́ẹ̀ kó máa bàjẹ́ gbogbo ọmọ pátápátá tí ẹ bí ẹ bẹ̀rẹ̀ sí ní rí ire ayé wọn lórí ilẹ̀ alààyè ó mọ̀ ṣe rere ní lórí ilẹ̀ alààyè Isaac ó ṣerere lójú Abrahamu ọmọ rẹ̀ á ṣerere lójú rẹ̀ Solomoni ó ṣerere lójú Dáfídì ọmọ rẹ̀ á ṣerere lójú rẹ̀ Joseph ó ṣerere lójú Jacob ọmọ rẹ̀ á ṣerere lójú rẹ̀ ọmọ rẹ̀ tó o bí ò ní yáwó fún wọn jẹun ọmọ rẹ̀ tó o bí ò ní ní rẹ̀ tọ́jú wọn báwọn ọmọ rẹ bá ti ń dàgbà ìrì ayé wọn á máa dàgbà pẹ̀lú wọn ni àníṣe ọmọ tí wọ́n bí akọ́lé fún ọ ọmọ tó bí ara fún ọ ọmọ tó bí ada ìyìbù àníṣe àwọn èèyàn parapọ̀ wọn wá bẹ́ẹ̀ ṣe oríire ọmọ tó bí a ṣe báde fifty fún ẹ a ṣe báde sixty fún ẹ a ṣe báde seventy fún ẹ olórúkọ ọmọ kì í ṣe báde fún ìyá ẹ àní ọmọ títí ẹ a ṣe ìrántí ìwà láàyè rẹ sí rere lórúkọ jésù àníṣe tó máa ń mú kí àwọn ọmọ lọ bá ìyá wọn pé màmá àbẹ́yìn lẹ́ ń ṣe mí bàbá ẹ̀yin lè ń ṣe mí ẹ̀ẹ́dẹ̀ lọ yẹ ìgbé ayé yín wò irú ìpọ́njú bẹ́ẹ̀ kó dópin inú ilé rẹ lónìí tó bá ti ń rí àwọn ọmọ rẹ ẹ̀rín á máa pa ọ́ ni tó bá ti ń rí àwọn ọmọ rẹ ẹ̀rín á máa pa ọ́ rírí àwọn ọmọ rẹ ò ní dójú tì ẹ́ mọ́ àwọn ọmọ rẹ ò ní ti Èkó wálé wá yáwó mọ́ àní àwọn ọmọ rẹ ò ní ti ìgboro wá yáwó lọ́wọ́ rẹ aṣọ rẹ ọmọ rẹ ò ní wá máa gbé níjọ sọmọ lórúkọ mọ́ láti máa fi sọmọ lórúkọ àní ọmọ rẹ ò ní máa ya agbára lọ́wọ́ rẹ láti fi ṣe ìnáwó mọ́ lórúkọ Jésù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nígbà tí yàrá bá ní wọn tí ogun bá dé tí ò sọnà àbáyọ wọn máa gbàdúrà kí bàbá àwọn àti ìyá wọn tètè kú kán lè pín ogún mo ní ìpọ́njú tí mo mú kí ọmọ lu bàbá pa ìpọ́njú tí mo mú kí ọmọ lu ìyá pa irú ìpọ́njú bẹ́ẹ̀ kò ní dé bá ọ ohun ogún tó fi sílẹ̀ àwọn ọmọ rẹ ò ní para wọn lé lórí lórúkọ Jésù gbọ́ ọmọ tó bí kò ní ní fi ẹ́ ṣoògùn owó ọmọ tó o bí mo ní kò ní fi ẹ́ ṣoògùn owó lórúkọ Jésù ẹ jẹ́ kí a bọ́ sí orí àdúrà òdì pẹ̀lú ẹnu oró ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wá síbi ayọ̀ ọmọ tí wọ́n náà wá kí ọmọ wọ́n ní ọmọ ìyá tágbá o ọmọ ìyá ju bàbá ẹ̀ lọ o wọ́n ti pààrọ̀ ahọ́n kan tó kú ò nílé gbogbo tó máa ti sọ ní rere báyìí ibi ló máa ń já sí bọ́n ṣe máa ń ṣe wọ́n máa ń ṣe fún abiyamọ míì tó máa rí pé ó já ládùúrà kó máa ń gbàdúrà ó fẹ́ àdúrà tá yá àwọn ọmọ ẹ̀ ṣe wọ́n á kàn lọ ba lóru ni wọ́n á kì í mọ́lẹ̀ wọ́n á mú ahọ́n ẹ̀ wọ́n á yọ ọ́ wọ́n á pààrọ̀ ahọ́n ẹ̀ gbogbo àti tó bá ti lè ń gbàdúrà fọmọ báyìí á máa di èpè ni àfi tí ó bá gbàdúrà fáwọn ọmọ ẹ̀ mọ́ tó bá ṣe ń gbàdúrà fáwọn ọmọ ẹ̀ báyìí èpè ló wọn máa já sí gbogbo tó máa dé táwọn ọmọ ẹ̀ bá dé wọn máa sọ pé àjẹ́ nìyá wọn wọn máa lálàá rí ìyá wọn nítorí pé kí ni gbàdúrà tí ìyá yẹn ń gbà ó ti di èpè lé wọn lórí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ tó bá ti sọ sórí ọmọ yẹn ó ti di èpè bẹ́ẹ̀ làwọn ẹlẹ́nu oró báyìí náà máa ń wá síbi sọmọ lórúkọ wọ́n bẹ̀rẹ̀ sí ní súre wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà ọmọ yìí ò ní kú o ò ní ṣàìsàn o wọn ò ní gbé ọgbìn o èpè náà ń ṣẹ́ yẹn o ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ẹnu oró bẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run kà nínú àdúrà akọ nínú ìwé Genesis orí kejìlá ẹsẹ̀ kẹta èmi ó bùkún fún àwọn tí ó súre fún ọ ẹni tí ó fi ọ ré ni èmi ó sì fi ré nínú rẹ layout ìbùkún fún gbogbo ìdílé ayé lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹnikẹ́ni tó fi ọrẹ ó dẹni ìfiré gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó súre fún ẹ ó dẹni ìbùkún fún lórúkọ Jésù látòní lọ gbogbo ẹni tó bá dìde ní ọ̀sán tó fi ọrẹ ọ̀sán kó fire ní abẹ́ oòrùn kó má ṣe ṣeré mọ́ ẹni tó bá dìde lóru tó bá fi ẹrẹ́ nínú òkùnkùn bírímù òkùnkùn kó bò mọ́lẹ̀ gbogbo ẹni tó bá sì súre fún ọ ire kó máa ba lọ́sàn-án ire kó máa ba lóru láti òní lọ mo gbé ẹ wọnú ọ̀rọ̀ mo gbé ẹ wọnú ọ̀rọ̀ májẹ̀mú májẹ̀mú ìbùkún Ábúráhámù ìbùkún kó bu ayé rẹ ìbùkún kó ru ọ sókè ire ọlọ́run kó máa wá sí orí rẹ ìre ìbùkún àti òjò àti ìrì kó máa sẹ̀ yí ọ ká láti òní lọ ègún ẹnu ènìyàn kò ní yí ayé rẹ pọ̀ mọ́ èpè ẹnu ènìyàn kò ní yí ayé rẹ pọ̀ mọ́ gbogbo àwọn tí wọ́n gègún bí ẹni súre ọ̀rọ̀ wọn dá padà dé wọn lórí gbogbo àwọn tó gègún bí ẹni súre ọ̀rọ̀ wọn padà sí wọn ní orí bí adé bí fìlà wọn kì yóò bọ́ níbẹ̀ ìwọ yóò máa ìwọ yóò máa tẹ̀síwájú a kì yóò fà ọ́ sẹ́yìn ní orúkọ Jésù ogun inú orúkọ tí ènìyàn ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé orúkọ tí wọ́n ń jẹ́ ẹ̀mí òkùnkùn ló sọ wọ́n lórúkọ láti inú oyún wá ẹ jẹ́ mọ̀ pé ní ilẹ̀ aláwọ̀ dúdú pàápàá jùlọ àwa ọmọ Odùduwà wọ́n ti pèsè àwọn orúkọ kan sílẹ̀ ṣé kó gbogbo àwọn àṣà wa ifá ló ń fún wa ifá tẹ̀dẹ̀ ń wò yìí odidi ẹ̀mí kan ni orúkọ tó bá ti fún wọn ọmọ báyìí o tó bá ti bí báyìí o orúkọ báyìí ni kẹ́ ẹ mọ̀ pé ọmọ báyìí o tó máa ti bí báyìí o orúkọ báyìí ni kẹ́ ẹ máa pè é tọmọdé bá dẹ̀ sí wà ní abẹ́ àsí àwọn orúkọ yẹn dímọ́nì ilẹ̀ Odùduwà ni ó darí ayé ẹ̀ tó bá sì ń jẹ́ orúkọ yẹn kò sí bó ṣe léwu kó born again tó kò sọ́nà àbáyọ fún sí ìyè ayérayé ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ yìí ló ṣe lòdì sí ìwé ìyè tí a kì yóò kọ sínú ìwé ìyè o ìlú àwọn orúkọ báyìí àwọn orúkọ bíi òjó tó máa ń fi oríkì agídí kì wọ́n àwọn orúkọ bíi àìná àwọn orúkọ bíi ọ̀kẹ́ ọmọ tó ti gbé sí àhámọ́ láti inú oyún ọlọ́run òun apẹ̀rẹ̀ fọmọ kankan o ayé ni òun apẹ̀rẹ̀ fún wọn àwọn orúkọ bíi táyé àwọn orúkọ bíi kẹ́hìndé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ ìbejì yìí wọ́n ti sọ wọ́n ti sọ wọ́n dòrìṣà wọn á ní kó máa si ẹ̀wà fún mi kó má bàa kú irọ́ ni ọmọ ọlọ́mọ òun tó ń jẹ́ wà ọyàn nìkan lọ́mọ kókó mọ̀ wọn wọn náà mọ̀ mọ̀ fẹ́ máa fi ìwásáyé àwọn ọmọ yẹn wọn fẹ́ máa fi gba sàrà wọn fẹ́ máa fi gbẹran nítorí iṣẹ́ ẹbí wọn kò sí ìbejì kankan tó jó òòṣà àyàfẹ́ ní bá máa lọ tọrọ ọmọ lọ́wọ́ òrìṣà fúnra ara ẹ̀ nìkan ló nílò ẹ̀wà ló nílò ìkúrú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọ́n á wọn ní ìyábọ̀ láì mọ̀ pé ìtumọ̀ ìyábọ̀ ni pé ìyá tó kú yẹn o ó ti lọ o ó tún ti wá padà wá padà wá yí ẹ̀yẹn o tí wọ́n sọ ẹ́ lórúkọ ẹ̀yẹn gbogbo ogun tó wà ní ayé ìyá yẹn nígbà tó wà láyé tó yà pé àìsàn ikọ́ ló pàyà yẹn ẹ máa funra sọmọ yẹn àìsàn ikọ́ wà nínú ayé ọmọ náà tó bá pé ìṣẹ́ ló ṣẹ́ ìyá yẹn kú bí ìpọ́njú bí ìṣẹ́ a máa bá ọmọ yẹn àfi tó bá gbàdúrà gidi ìtumọ̀ ìyábọ̀ tàbí babátúndé ní pé ibi tí lágbájá parí ayé ẹ̀ sí ẹni tó dé yìí náà fẹ́ bẹ̀rẹ̀ gbé gbogbo ogun inú ayé ìyá yẹn àwọn tó ń bá ìyá yẹn fà á àwọn tó ń gbógun ti bàbá yẹn àwọn tó ń sàsí bàbá yẹn tọ́mọ ẹ bá ti dé wọn á tún da wọn á tún kí káàbọ̀ orí ìso tí wọ́n fi so ẹni yẹn tó fi kú the same ìso yẹn náà wọ́n á san sọ́run ọmọ tó ẹ̀ṣẹ̀ dé yẹn ni pé Ìyábọ̀dé Babátúndé Babájídé ẹ̀yin tẹ́ ń jẹ́ orò bọ̀dé ṣé ẹ mọ̀ pé àwọn orúkọ wọ̀nyí ó jẹ́ orúkọ ìbínú ọlọ́run ẹ ti gbàgbé ni abrahamu nígbà tí ọlọ́run fẹ́ mú ìlérí rẹ̀ ṣẹ lórí abraham ó láti sọ di abrahamu kí ìlérí tó ṣẹ a máa pààrọ̀ orúkọ sarah náà kí ìlérí ọlọ́run tó ṣẹ lórí ẹ̀ jacobu táwọn wí náà àgbàtà sọ di israeli ní ìlérí ọlọ́run tó ṣẹ o gbogbo àwọn orúkọ wọ̀nyí ẹ má gbàgbé o òrìṣà ló dìsáìnì ẹ̀ jáde òrìṣà òkùnkùn ló dìsáìnì ẹ̀ jáde pẹ́ńtẹ́ ń jẹ́ orúkọ yìí kò burú láyé o ṣùgbọ́n tẹ́ bá déwájú ìtẹ́ ọlọ́run mo mọ̀ ó dẹ̀ dá mi lójú pé àwọn orúkọ òrìṣà kì ó wọnú ìwé ìyè gbẹ̀yìn tẹ̀ ń jẹ́ ìdòwú èṣù lẹ́yìn ìbejì orúkọ tó lé ní àwọn orúkọ wọ̀nyí ó máa ní í ṣe pẹ̀lú ayé èèyàn ó ń da ayé ẹni láàmú mo wá gbàdúrà báyìí gbogbo ẹ̀yin tí orúkọ ń bá yín jà gbogbo ẹ̀yin tí orúkọ àti oríkì ń bá jà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀mí tó ń gbénú orúkọ ẹ tó ń da ọ̀nà rẹ rú tó mú kó ọ̀nà rẹ le ẹ̀mí tó ń gbénú orúkọ ẹ tó sọ ẹ́ dèrò ẹ̀yìn ẹ̀mí tó ń gbénú orúkọ ẹ tó ń da àwọn ọmọ ẹ láàmú tó ń da ọkọ ẹ láàmú ẹ̀mí náà kó lọ́sàn-án ò ní dáhùn mọ́ báyé fi pè é lóru ò dáhùn mọ́ agbára tá a yé ń lò lórí orúkọ ẹ agbára ìbílẹ̀ tí wọ́n lò lórí orúkọ ẹ ẹ̀dán gbogbo wọn fi ń pe tó ń lò lórí orúkọ ẹ lórúkọ Jésù kò ní jẹ́ mọ́ ohunkóhun tí wọ́n bá fi orúkọ ẹ wé nínú ìjọba ẹranko mo ní kò ní jẹ́ mọ́ lórúkọ Jésù oko ọ̀rọ̀ tí ó wà nínú orúkọ ẹ tí ayé ń sọ sínú ìṣẹ̀dá ẹ tó bá mú kí etí rẹ ta wéré sínú ohun ọ̀tá ẹ lórúkọ Jésù kò ní jẹ́ mọ́ wọn àbáyé bá tún fi orúkọ yẹn pè é ò ní dáhùn mọ́ lórúkọ Jésù ogun tó wà nínú yíyá owó sọmọ lórúkọ ọ̀pọ̀lọpọ̀ tó bá bímọ tó bá fẹ́ sọmọ lórúkọ wọn á lọ yá owó wọn láwọn ń sọmọ lórúkọ tó máa sọmọ lórúkọ tán wọn á ní tètè san gbèsè aráyé wọn á mọ̀mọ́ mú gbèsè yẹn wọn á sọ ju okùn wọn á fi sí ọmọ ọlọ́run wọn á ní lágbájá o gbèsè tí ìyá rẹ jẹ lọ́jọ́ tó ń sọ ní orúkọ báyìí báyìí tó ń jẹ́ o gbèsè yẹn ti fi kọ́ ẹ lọ́rùn o tó bá sì ń jẹ́ orúkọ tí ìyá ẹ sọ ẹ lọ́jọ́ sọmọ lórúkọ yìí o ò ní bọ́ nínú gbèsè bó o ṣiṣẹ́ ajásí gbèsè bó o lọ́kọ gbèsè ló jẹ lórí ẹ̀ bó o níyàwó o ní san owó àná orí ẹ̀ ó gba àyàwó láwọn ẹni bó o bímọ o jẹ gbèsè lórí ẹ̀ bó o kọ́lé bó o ra páànù lé o jẹ gbèsè lórí ẹ̀ kò sún tó máa ṣe láyé tó o ní jẹ gbèsè torí ìyá ẹ ti yáwó bàbá ẹ ti yáwó wọn fi sọ ẹ lórúkọ ìwé ọmọ bẹ́ẹ̀ okùn gbèsè láyé àfisí lọ́rùn ṣùgbọ́n wá gbọ́ nínú ìwé ọba kejì orí ìkẹrin láti ẹsẹ̀ kínní dé ìkeje ọlọ́run ó san gbèsè obìnrin opó ọmọ wòlíì nì tó jẹ gbèsè tí wọ́n fẹ́ mú ọmọ rẹ̀ lọ ọlọ́run san gbèsè obìnrin opó náà ọlọ́run tó wá san gbèsè obìnrin opó náà tó já okùn gbèsè lọ́rùn ẹ̀ gbogbo ìwọ́ta yìí ti kí okùn gbèsè mọ́ sí lọ́rùn tó jẹ́ pé gbogbo ohun tó bá ti dáwọ́lé gbèsè ló ń já sí ọwọ́ ọlọ́run já okùn náà lónìí ìrìn àjò ayé ẹ òní rìn inú gbèsè mọ́ òní tọ́mọ inú gbèsè mọ́ òní ṣoore inú gbèsè mọ́ ìkọ́lé ẹ òní jẹ́ gbèsè ìbímọ ẹ òní jẹ́ gbèsè ìṣeré ẹ òní jẹ́ gbèsè ríra nǹkan ìní ẹ òní ra láwìn mọ́ ẹ̀mí gbèsè pa àlẹ́yìn ẹ lónìí orúkọ gbèsè kù lórí ẹ lónìí àmì gbèsè kù lára ẹ lónìí agbára gbèsè kù lórí ẹ lónìí okùn g gbèsè tí kò ń jẹ́ kó fowó rẹ ra nǹkan tó máa ń jẹ́ kó gbà láwìn ṣá okùn yẹn já lónìí ó ti bọ́ ò bá wọn jẹ gbèsè mọ́ látòní lọ àbùkù ò ní kàn ẹ́ lórí owó mọ́ látòní lọ wọn ò ní bú ọ lórí owó mọ́ látòní lọ wọn ò ní fowó ṣépè fún ẹ mọ́ látòní lọ owó ò ní bá ọjà mọ́ gbèsè tí ìyá àti bàbá rẹ jẹ kalẹ̀ níjọ́ tí wọ́n ń yayọ̀ sọmọ lórúkọ gbèsè yẹn tán lónìí o torí àti ẹsẹ̀ sọ gbèsè rẹ lórí igi àgbélébú Jésù ti kú ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ san gbèsè ò tọ́ sí ọmọ ọmọ Ọlọ́run ni ìwọ ṣe o ti di ẹ̀dá tuntun òun àtijọ́ ti kọjá lọ o ò jẹ gbèsè mọ́ gbèsè tán lónìí ẹ̀mí gbèsè jáde ní orúkọ Jésù ẹ jẹ́ ká bọ́ sí orí ogún ọjọ́ ayẹyẹ ìgbéyàwó kí nìkan tá a fi san ìdáná rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ọjọ́ ìdáná wọn á ní kán mú ohun abẹ̀mí wá bíi ewúrẹ́ ẹran ìbílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹran wọ̀nyí ni wọ́n fi ń ṣe àpẹẹrẹ ayé ìyàwó nínú ìjọba òkùnkùn àgbáyé tẹ́ bá ti fún wọn lẹ́ran tán ẹlòmíà ló máa sin ẹran ẹlòmíà á pa ẹran ká fẹ́ fi ọ̀bẹ du ẹran lẹ́rùn wọ́n á ní lágbájá o ẹran rẹ náà mú wá yìí o bá a ti pa ẹran yìí o ògo tó fẹ́ lọ ní gbogbo ògo ọmọ ẹ níbi ìgbéyàwó yẹn bí ẹ̀mí ẹran yìí ti ń bọ́ ògo àwọn ọmọ yẹn kó máa bọ́ ẹlòmíì wá ní kó máa mú àmú bọ́ ẹlòmíì wá ní kó máa bí àbíkú ẹlòmíì wá ní káwọn ọmọ yẹn má ṣe rere kò sí ọ̀rọ̀ tó sí ti ọ̀rọ̀ yẹn tí ò ní bá ẹni tí wọ́n fi orúkọ ẹ̀ san ìdáná ẹran yẹn ẹlòmíì nínú ẹran yẹn náà ti máa yà á lágàn ẹlòmíì nínú ẹran yẹn náà ti máa tú ìgbéyàwó ẹ̀ka ẹlòmíì nínú ẹran yẹn náà ti máa gbé àìsàn sí lára ẹlòmíì nínú ẹran yẹn náà ti máa fi accident kan tí mọ́tò bá pa ẹran yẹn ìyàwó tàbí ọkọ náà mọ́tò á pa wọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà fi àwọn ohun abẹ̀mí tí wọ́n gbà ní ọjọ́ ìdáná ṣe ẹlòmíì obì tí wọ́n bá san ní ọjọ́ ìdáná yẹn obì yẹn náà máa fi fi sẹ́gbẹ́ ẹlòmíì epo oríṣiríṣi nǹkan náà máa ń lò ẹ mọ̀ pé gbogbo àwọn kìnìyẹn náà àtàjẹ́ àti oṣó náà máa pín fún lẹ́yìn táwọn tí aráalé ọkọ bá lọ tán ẹlòmíì ni wọ́n máa lò tó máa fi lọ́ọ́ fi àyájọ́ sí orí ìgbéyàwó ẹ̀ nítorí náà mo wá pàṣẹ gbogbo ohun tí o ti san gẹ́gẹ́ bí ẹ̀tọ́ lórí aya rẹ àbí ohun tí ọkọ rẹ san gẹ́gẹ́ bí ẹ̀tọ́ lórí rẹ tí aráyé ń lò lòdì láti fi gbógun tì ọ́ lórúkọ Jésù mo pa á láṣẹ kó máa bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ lórúkọ jésù mo ní kó máa bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ẹran ni wọ́n fi ń bá ẹjà ẹran náà iná ọlọ́run kò jó pa obì ni wọ́n fi ń bá ìjà obì náà lórúkọ jésù kò ní jẹ fún wọn mọ́ kò ní dàárẹ̀ fún wọn mọ́ gbogbo owó tí o san tí aráyé lọ tọ́jú pamọ́ tí wọ́n fi ń rán owó lòdì sí ìgbéyàwó rẹ ayérayé kó gbà á mọ́ wọn lọ́wọ́ níbi tọ́tọ́jú owó yẹn sí kó pòórá bẹ̀ aráyé ò ní fi ẹ̀bùn tí o ẹ̀bùn tàbí ohun tí o fi san gbèsè lórí ìyàwó rẹ wọn ò ní fi bá ọjà mọ́ ohun tí ọkọ rẹ fi dáná rẹ aráyé ò ní fi bá ọjà mọ́ lórúkọ Jésù ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní tó bá mú ìyàwó wọlé wọn á da omi sí lẹ́sẹ̀ àwọn ìka ìyàwó ilé wọn á ti pèsè omi ìka omi oró omi ègún sílẹ̀ tí ìyàwó bá ti ń wọlé báyìí omi búburú yẹn òun ni wọ́n máa dà sí lẹ́sẹ̀ inú ẹ̀ náà dùn wọn á ní wọ́n da omi sí ìyàwó lẹ́sẹ̀ wọn á ní ilé àtúrà o wọn á ní gbá o ìrọ́lọ́dẹ̀ ń pa o omi ègún omi àgàn omi àìsàn omi ìpọ́njú omi ikú wọ́n ti sọ̀rọ̀ òdì ẹ lè pé mẹ́rin níbẹ̀ kó yẹ pé ọ̀gán ló tẹ̀ lọ bu omi yẹn wá kó ní àyè bẹ́ẹ̀ mi lọ bù kò sí ẹ̀kọ́ nú ẹ̀ ó kàn bú dání ni ìwọ mọrú ènìyàn tó jáde nínú ènìyàn tó tọwọ́ òsì bọ nú omi tó dẹ̀ ń sọ̀rọ̀ sínú omi tí wọ́n tó dẹ̀ gbé omi dání tó dẹ̀ mọ̀ a ní at least ìmú sàbùmí ẹ̀ síyàwó náà lẹ́sẹ̀ kò rí bẹ́ẹ̀ ayé kan tún wà nínú ayé rírí tó ń jẹ́ ayé àìrí tí wọ́n fi ń ṣiṣẹ́ abiamọ lè dúró kọ́ máa pààrọ̀ orí ọmọ ẹ̀ tí òde ní mọ̀ nítorí náà gbogbo ọwọ́kọ́wọ́ tí a ti bọ omi tá a dà sí ẹlẹ́sẹ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ iṣẹ́kíṣẹ́ tó ti wọnú omi tá a dà sínú ẹsẹ̀ ìyàwó tí ò jẹ́ kí ẹsẹ̀ ìyàwó da tó mú kí èèyàn ṣègbéyàwó tán iṣẹ́ ń bọ́ lọ́wọ́ ọkọ èèyàn ṣègbéyàwó tán ilé ń wó èèyàn ṣègbéyàwó tán àìsàn dé èèyàn ṣègbéyàwó tán nǹkan dàrú irú omi kómi bẹ́ẹ̀ lórúkọ Jésù ayérayé kó gbẹ dànù lẹ́sẹ̀ orísun omi náà kó gbẹ dànù bẹ́ẹ̀ ọ̀rọ̀ inú omi náà kó dòkú iṣẹ́ inú omi náà kó bàjẹ́ omi tó ń jẹ́ kí ilé máa gbóná mọ́ ẹ omi náà kó gbẹ dànù omi ayé kò ní jẹ́ níbi ilé olórí mọ́ lórúkọ Jésù ẹlòmíín wà àwọn aṣọ tó máa fi borí ìyàwó ẹlòmíì wọn á fi ọwọ́ òdì wégèlè fún ní ọjọ́ ìgbéyàwó ẹlòmíì ọwọ́ òdì náà fi dé crown lé lórí gbogbo iṣẹ́ ibi tó ṣe sínú gèlè tó wé iṣẹ́ ibi tó ṣe sínú crown orí ẹ iṣẹ́ ibi tí wọ́n ṣe sínú aṣọ òkè tó fi bo ojú ìyàwó nígbà tó fẹ́ ṣí ojú ìyàwó ní ọjọ́ ìdáná iṣẹ́ náà bàjẹ́ lónìí o látòní lọ ọwọ́ èèyàn ìkà ojú ènìyàn ìka iṣẹ́ ènìyàn ìka lórí ìgbéyàwó ẹ kó máa bàjẹ́ àní ẹlòmíì tó bá kọ́lé wọn á ti ṣe parí sílẹ̀ pé ní ọjọ́ ìṣílé yẹn o kò ní lo ogójì ọjọ́ lẹ́yìn ìṣílé yẹn ẹlòmíì ìjọ ìṣílé yẹn náà ti máa ju nǹkan sílẹ̀ sínú ilé gbogbo ọmọ tó bá ń bínú ilé yẹn á máa kú inú ilé yẹn á máa gbókú wọlé á máa gbókú jáde iṣẹ́ ibi ọjọ́ ayẹyẹ ìṣílé lórí ẹ bàjẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ ibi ọjọ́ ayẹyẹ ìṣílé lórí ọmọ rẹ lórí ọkọ rẹ lórí iṣẹ́ rẹ wọ́n á sọ fẹ́ domi wípé bó ṣe kọ́ ilé náà báyìí náà ni ó ṣe tà á ibi ọjọ́ náà bàjẹ́ lórí ẹ lónìí lórúkọ Jésù ọ̀pọ̀lọpọ̀ tó má ti parí ìnáwó tán àìṣe wá fẹsẹ̀ gbálẹ̀ wá a ní à bèrè ṣe pọ̀ tó ń bì yìí lánàá kò sẹ́ni tó mọ̀ wípé bí ilé mọ́ fo báyìí lónìí wọn á nítorí náà bí èrò ti túká tí ò sẹ́ni kankan níbí mọ́ wọn á ní òfo ní mò ń gbẹ̀yìn ọjà lágbájá ìwọ ló ṣènáwó lánàá o wọ́n bá ẹ jẹ wọ́n bá ẹ mu gbogbo wọn sì túká ìwọ ló kó wọn jọ wọ́n túká lójú rẹ nítorí náà gbogbo nǹkan rere tó kó jọ láyé kó máa túká lójú rẹ tabari ẹnikẹ́ni ó ti sọ òdì ọ̀rọ̀ bẹ́ẹ̀ sínú ayé rẹ lórúkọ Jésù ọ̀rọ̀ ẹ padà lé lórí èrò ẹ padà lé lórí iṣẹ́ ẹ padà lé lórí gbọ́ ohun tó fọwọ́ ara rẹ kó jọ láyé kò ní túká mọ́ o iṣẹ́ rẹ ò ní bàjẹ́ lórí rẹ mọ́ ayọ̀ rẹ ò ní bàjẹ́ lójú rẹ mọ́ ire rẹ ò ní bàjẹ́ lójú rẹ mọ́ ohun tó bá ti kó jọ kò ní bàjẹ́ mọ́ ìrètí ọwọ́ rẹ bá ti ṣe kò ní di ibi mọ́ ẹ lójú mọ́ ọmọ tó o bí ò ní fọwọ́ ara ẹ gbé sin ilé tó o kọ́ ò ní fọwọ́ ara ẹ gbé tà ọjà tó o ní kò ní di gbèsè mọ́ ẹ lọ́wọ́ lórúkọ Jésù láti òní lọ ègún àti èpè tí wọ́n ń pè ní òfo nígbẹ̀yìn ọjà lórúkọ Jésù èpè yẹn ò ní jẹ lórí ẹ mọ́ ibikíbi tá a ti sọ sí sí ẹ ní orúkọ Jésù kó ló á dá padà lé wọn lórí afẹ́fẹ́ ò ní jíṣẹ́ ọ̀rọ̀ èpè fún ẹ mọ́ ilẹ̀ ò ní jíṣẹ́ ọ̀rọ̀ ìpè fún ẹ mọ́ ọ̀run ò ní jíṣẹ́ ọ̀rọ̀ ìpè fún ẹ mọ́ lábẹ́ oòrùn ìpè ibẹ̀ ò ní ràn ẹ mọ́ lábẹ́ òṣùpá ìpè ibẹ̀ ò ní ràn ẹ mọ́ gbogbo ẹranko tá a tojú wọn ṣépè fún ẹ wọn ò ní jíṣẹ́ fún ẹ gbogbo èèrà tá a tojú wọn ṣépè fún ẹ wọn ò ní jíṣẹ́ fún ẹ ohun àfàyàfà tá a torí wọn tá a tojú wọn ṣépè fún ẹ wọn ò ní jíṣẹ́ fún ẹ ẹyẹ tí ń fò lókè tá a sojú wọn ṣépè fún ẹ wọn ò ní jíṣẹ́ fún ẹ ọkùnrin ènìyàn tá a tojú wọn ṣépè fún ẹ wọn ò ní jíṣẹ́ fún ẹ obìnrin ènìyàn tá a tojú wọn ṣépè fún ẹ wọn ò ní jíṣẹ́ fún ẹ ọmọdé ènìyàn tá a tojú wọn ṣépè fún ẹ wọn ò ní jíṣẹ́ fún ẹ ìkà ènìyàn tá a tojú wọn ṣépè fún ẹ wọn ò ní jíṣẹ́ fún ẹ ọ̀rọ̀ ẹnu ènìyàn látòní lọ lórí ẹ kó paradà kó di ire ire ni ọjọ́ gbogbo fún ọ lórúkọ Jésù àdúrà yìí sì ń tẹ̀síwájú nínú apá kẹfà àwọn tí a máa bá pàdé níbẹ̀ bí a ṣe ń gbàdúrà ìṣẹ́gun lórí ọ̀run àpáàdì bí a ṣe ń gbàdúrà ìṣẹ́gun lórí àmì ccs bí ènìyàn ṣe ń bọ́ lọ tàkútì ọ̀run àpáàdì àdúrà ìtọ́ni fún àwọn ìránṣẹ́ ọlọ́run àdúrà bíbọ́ inú ìgbèkùn ìfẹ́ òkùnkùn ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló wà nínú apá kẹfà ẹ máa bá wa ká lọ mo gbàdúrà gbogbo ẹ̀yin tí ẹ bá mi gbàdúrà yìí nínú apá karùn-ún yìí lórúkọ jésù àdúrà di èrè fún yín ẹ ò ní gba àgbàdànù àdúrà ní ọjọ́ ológo tí ó jẹ́ ọjọ́ rapture ọjọ́ ìgbàsókè ẹ ò ní sunkún nígbà tí àwọn tó kò f olùfẹ́ ọlọ́run bá ń sunkún ẹ̀yin ò ní bá wọn kábàámọ̀ ojú àdúrà ò ní tì yín ẹ ó jèrè láyé ẹ ó sì tún jèrè lọ́run lórúkọ jésù kristi olúwa wa àmín. ìwé kólósè orí ìkẹrin ẹsẹ̀ ìkẹta wípé ju gbogbo rẹ̀ lọ ẹ máa gbàdúrà fún wa pẹ̀lú kí ọlọ́run lè ṣílẹ̀kùn fún wa fún ọ̀rọ̀ náà láti máa sọ ohun ìjìnlẹ̀ ti kristi àdúrà yín ni mò ń fẹ́ kí ọ̀rọ̀ yìí kó lè máa tẹ̀síwájú kó sì lè máa ní iyì nínú ẹ̀ ṣe gan ni.